أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ àlékún ká ti gẹ fún asọjọ náà níbi wa Muhammad sallallahu alayhi ìkẹ́ Ọlọ́run ọlọlọrun kan bá nàbí àti àwọn ọ̀rẹ́ àtàwọn ti gba mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yìí tó wà Dawatul Haq ìpèpè òdodo tí wọn ò lò tí máa gbẹ̀nì kọ̀ọ̀kan wa láti máa sì yànnàbọ́jà Central Mosque tí àwọn stars wa Suleiman Awal Ambeya tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà fún wa ń bẹ̀ kọ́lọ̀balẹ̀ kọlá kó jẹ́ kí á rí àwọn afáwa pẹ́ bákan náà nìkọ̀ọ̀kan wa bá ti ń fi ọkàn bá wa lọ kọ́lọ̀ kọ́ wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa inshallah nídàájí tòní wọn ó tún mọ́ bá ní tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìmúra obìnrin so agbọ́nrin ibi tí ó kàn òun náà ni ẹ̀rí àwọn tí wọ́n sọ yí pé ọ̀ràn yẹn ní fóbìnrin láti bo gbogbo ara rẹ̀ látòrí dé ìsàlẹ̀ fọ́lì ẹ̀tàfàdàl. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ni fún Allah subhanahu wa ta'ala tó sì wá mùsùlùmí. alhamdulilah. atọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala rán láti bá a máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa. ee eh, Allah sọ̀rọ̀ kan bá ní kí anabi náà pípọ̀ sì kí àwa náà pẹ̀lú rẹ̀ inshallah rahman ní òru ẹni a tẹ̀síwájú lórí ẹ̀rí àwọn apá kejì nínú àwọn àáfà tí wọ́n ń jí òye wa wípé obìnrin mùsùlùmá tó bá ti gbé ìjáàbù lérí láti orí délẹ̀ ni kò sí ibi kankan tó lẹ́tọ̀ọ́ láti fi ilẹ̀ nú ara rẹ̀ yálò ojú àbọ̀wọ́ ni o fẹ́ntì èsì ọkọ rẹ̀ tàbí ẹni tí èsè máhọ́rọ́mù rẹ̀ wọn ò lè rí ojú rẹ̀ wọn ò sì lè rí ọwọ́ rẹ̀ ibi ẹ̀rí wọn la dé báyìí. àkọ́kọ́ ní tí wọ́n fi sí ẹ̀rí ó ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí ó ń bẹ nínú al-Qur'an ṣùgbọ́n sáájú ká tó sọ àwọn ẹ̀rí wọn yìí wọ́n ní gbogbo ẹ̀rí táwọn ọba mú wá minel kitab nítorí pé àkọ́kọ́ ẹ̀rí àwọn yóò wà láti ọ̀nà al-Qur'an táwọn bá ti kó gbogbo ẹ̀rí wá láti inú Qur'an tán àwọn ọmọ wa fèsì lórí gbogbo àhàdíìsù tí àwọn tán lóbìnrin lè fi ojú àtọwọ́ tí wọ́n kó wá àwọn ọmọ wa fèsì lórí ìkọ̀ọ̀kan kí gbogbo àná ká sì gbọ́ sí ọwọ́ báwọn àkọ́kọ́ nítorí pé àáyà wa quran ẹ eh, sunna nabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nabi sallallahu alayhi wa sallam hadith ẹni fi ń tu quran ṣùgbọ́n quran ní kíni o ó ní ìpìlẹ̀ àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam arasan bá sọ̀rọ̀ nù nuru wípé a'udhu billahi minash shaitan rajim wa qul mu'minat eré anabi bá ń sọ fún àwọn mu'mina lóbìnrin yagududna bin absorihin kí wọ́n máa rẹjú wọn lẹ̀ wa yahfadna furujahun kí wọ́n sì máa ṣọ́ abẹ́ wọn wala yubudina zinatahunna illa ma dhahara minha wọn ò sì gbọ́dọ̀ fi ẹ̀sọ́ wọn hàn àyàfi èntọ́ hàn níbi ẹ̀sọ́ yẹn. ìdán àwọn àwọn àfáà ní èntọ́ hàn bí ẹ̀sọ́ tí alọ́sàrà ń sọ yìí wípé obìnrin ò gbọ́dọ̀ fi ẹ̀sọ́ rẹ̀ hàn kí wàá ní ẹ̀sọ́ wọn ní ẹ̀sọ́ pín méjì eléyìí ni ó jẹ́ kí ọ̀rọ̀ tètè clear sí a ẹ̀sọ́ ti ta àti ẹ̀sọ́ ti inú èwo lẹ̀sọ́ tinú Wọn ní ẹ̀sọ́ tinú ni wípé obìnrin lu etí ó fi yẹ́rìngì si obìnrin ó fi ẹ̀gbà sọ́wọ́ obìnrin ó lo ẹ̀gbà sí ẹsẹ̀ rẹ̀ obìnrin ó lu imú ó fi nǹkan imú sí imú náà ó fi sí ẹ̀sọ́ gbogbo àwọn eléyìí wọ́n ní èèwọ̀ ni kí ọkùnrin míì tí èsẹ̀lẹ́tọ̀ rẹ̀ kọ́ bá rí i èèwọ̀ wá ní ẹ̀sọ́ òun náà ni pé ńgbà tó bá múra tán ìtọ́ wà nkàrà tó wọ léèsì aṣọ tí ó gbèrè lórí tó jẹ́ jẹ̀dìbáàbù gangan tá à ń sọ yìí òní tí Allah subhanahu wa ta'ala sọ wípé àwọn ẹ̀ṣọ́ tinú yìí wọn ò gbọ́dọ̀ fi hàn sẹ́ni kankan ṣùgbọ́n ní wọn bá ń lọ torí pé kọ̀sọ̀gbọ́n tí wọ́n fẹ́ dá ńgbà tí èsì pé àṣà àṣà fún wọn ní house arrest wọn ṣàfẹ́ bóde ńlé tí wọ́n bá ti fẹ́ bóde ńlé gbogbo ẹ̀ṣọ́ yìí aṣọ tí wọ́n bá wá gbére lórí tí wọ́n bá wá ń rìn lọ ó ní illa ma dhahara minha eléyìí wá ní tí wọ́n máa rí lára wọn níta kí náà wọ́n máa rí ìjáàbù wọn tí ò ní jẹ́ wọ́n rí àǹkárá tí wọ́n ṣe sísàlẹ̀ tí ò ní jẹ́ kí wọ́n rí lẹ́sì tí wọ́n ṣe sálẹ̀ eléyìí jẹ́ ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ardọ tí wọ́n fi túmọ̀ aya yìí. bákan náà àwọn àfààní ẹtúnjí apadà sínú èdè Lárúbáwá gangan tí Allah subhanahu wa ta'ala tó fi ń sọ àlámẹ́rì ẹ̀sìn yìí kalẹ̀ wípé zina gan bó ni allah subhanahu wa ta'ala ṣe ń bá nílò nínú alukur'an gẹ́gẹ́ bí àáfàá wa baba usuli ashinkiti asheul alama saiba adiwani bayan bí wọn ṣe clear alamari wípé tá a bá wo bí alọ́sọ̀rọ̀ ṣe máa ń lo zina nínú alukur'an tá à ń pè ní ẹ̀sọ́ yìí ìmọ̀ ń lò tí sì máa ń túmọ̀ pé nǹkan tó lé lórí ìpìlẹ̀ lára ẹni tó ṣe ẹ̀ṣọ́ ó là ń pè bẹ́ẹ̀ ọwọ́ mi rè tí n bá fa aago sí i wọ́n ní ẹ wo ẹ̀ṣọ́ lọ́wọ́ ẹni kèé sọ́wọ́ wọn ó pè lẹ́ṣọ̀ aago tí ń bẹnu ọwọ́ mi ni wọ́n ó pè lẹ́ṣọ̀ tí obìnrin a ní pe tirẹ̀ lẹ́sọ̀ nígbà tó bá fi ẹ̀rìngì tó fi ẹ̀rìngì tó fáyìn sí etí ńlá pè ní kíni o ní ẹ̀sọ̀ wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àyàwá tí ó jẹ́ wípé tá a bá wọnú èdè Lárúbáwá gangan a rí wípé n tó lé lára nǹkan pilẹ̀ ìní ẹ sábà máa ń pè ní ẹ̀sọ̀ Allah sọ wípé ẹ̀yin ọ̀nà bí adama khudu zinatakum inda kulli ẹgbẹ́ ẹmú ẹ̀sọ̀ yín gbẹ̀ bá lọ sí mọ́sálásí sójúlẹ̀sọ̀ ṣé tilẹ̀ sọ abdulabdul abbas gan tọkọ sọ pé obìnrin lè síjú lẹ́yìn ó ní tọ́lọ́ sọ mbẹ̀ ni wípé ẹ mú aṣọ sọ́rùn aṣọ tó da ẹrù ọlọ́rí pàdé Allah subhanahu wa ta'ala nínú àyà mi Allah subhanahu wa ta'ala tó sọ wípé qul man harrama zinata Allahi allati akhraja li ibadi wat-tayyibati mina rizqi ìrì ànábì bá ń bí wọn o tá a lẹ́ni tí ń pe tí Allah subhanahu wa ta'ala mú jáde fún ọmọ ànábì ádámà lórí nǹkan nǹkan ẹ̀ sọ ta ló ní wọ́n máa bọ bàtà tó dáa ta ló ní wọ́n máa bọ aṣọ tó dáa alọ́sọ̀tà wọn ń pe bàtà tó dáa ń pe aṣọ tó dáa ó pè ní ẹ̀ṣọ́ kò pé ẹsẹ̀ tí wọ́n bọ bàtà sí kò pè lẹ́ṣọ̀ kò ara tí wọ́n wọṣọ sí kò pè ní kíni o kò pè ní ẹ̀ṣọ́ bákan náà sọ wípé inna ja'alna ma alal awdi zinatan laha gbogbo tí ń bẹ lórílẹ̀ àṣẹ ní ẹ̀sọ́ fúnlẹ̀ torí pé lẹ̀ wà pẹrẹsẹ lọ ńgbà tí kò ko tàbí ń tá a bá gbìn kòkó la gbìn lọ ní o ọ̀gẹ̀dẹ̀ ní o àgbọn ní o tọ́wọ́ aṣọ lọ lórí ilẹ̀ yá àjẹsọ̀ fúnlẹ̀ wọ́n ní a àwọn àgbọn yìí mọ̀ fáyìn lórí ilẹ̀ o àgbọn tó wù lórí ilẹ̀ o ń lẹ̀ sọ fúnlẹ̀ kèé ṣe ilẹ̀ ní ọ̀jẹ̀ ẹ̀sọ̀ fún àgbọn ala ọ̀rọ̀ pọ̀ nbí eléyìí táwọn àfáà mú wá gẹ́gẹ́ bí àwọn tí à ń bá bọ̀ yìí tá a bá wá padà báyìí ní tí aláwọ̀ ń dojú ọ̀rọ̀ ọkọ̀ àwọn ẹ yín lẹ̀ ẹ abẹ́ yín kọ́dẹ̀ gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ yín hàn illa ma zahara minha àyàfi ntọ́ hàn bẹ́ ǹjẹ́ ojú aláwọ̀ ó ní ẹ̀sọ́ sí ojú torí pé ojú ń pilẹ̀ ní tiẹ̀ tẹ́lẹ̀ ìhòhò ni òun gẹ́gbó sí wàhánu àdìsí tí mọ́mù Tirmidhi gbà wá àti mọ́mù Tabarani min hadith Ibn Mas'ud radiyallahu ta'ala anhu tí anamsa sọ wípé al-mar'atu awra obìnrin látòkè délẹ̀ rẹ̀ ìhòhò ni eléyìí clear báyẹn eléyìí ni ó wá mú a clear àlámọ̀rí kan tí àáfàá wa àgbà bàbá dáadáa bàbá rẹ̀ bàbá aládìsí bàbá Albani tí wọ́n ṣàlàyé wípé ó ní pé ntọ́pọ̀ jù nú ọ̀rọ̀ àwọn àfa tí gbogbo wọn lọ sórí rẹ̀ tọ́pọ̀ jù ó ní pé gbogbo wọn sọ wípé ilamọ́dọ̀ ọ̀rọ̀ mi níhàí ntí ọ̀hàn tá à ń sọ bọ̀ lẹ́ẹ̀kan yìí ńlójú obìnrin ṣùgbọ́n ọ̀rọ̀ ìbàdà ká tètè yànnà rẹ̀ wípé afaawa ibnu qayyim rahimahulahu ta'ala gẹ́gẹ́ bí afaawa náà ṣe ṣàlàyé rẹ̀ ibnu taymiya rahimahulahu jami wọ́n jẹ́ àmà wípé alẹ́ àwòrán àwòrán tání àwòrán tó ń fi sọ́láàtì wà àwòrán tó ń fi nàdọ́r méjì ní ìhòòhò ojú obìnrin nígbà wa kí ni ìdájọ́ ìjẹ́ ìhòhò ojú obìnrin nínú òrun kí ni ìdájọ́ ìjẹ́ ìhòhò ojú obìnrin nígbà tí ó bá wà nínú òrun tóbìnrin bá ń bẹ nínú òrun ó lẹ́tọ̀ọ́ fún láti sí ojú rẹ̀ lẹ̀ láti sí ọwọ́ rẹ̀ lẹ̀ lè dọ̀rúrọ̀ pé òun náà fi orí kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala yóò sì fi àtẹ́rẹ́wọ̀ rẹ̀ kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala turẹ̀ ó di nsáré lọ síbi hadith abdul abbas radiyallahu ta'ala anhu wa arda tí ìmáàmù tirimidi gbà wá àti ìmáàmù ahmad wa ibn maja àtàwọn míín nànú wọn bó tẹ̀lé pé ìmáàmù tirimidi sọ pé àdìsí ọ̀fẹsẹ̀ múlẹ̀ ìmáàmù kẹsìn náà ní ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n fẹsẹ̀ múlẹ̀ insha allah ta'ala gẹ́gẹ́ bá a sì padà nínú ọ̀rọ̀ àwọn sálàfù náà gẹ́gẹ́ ìmáàmù wa ahmad shakir bí wọ́n ṣe sọ̀háhà àdìsí àti ìmáàmù albani àtàwọn míín àwọn àfa abdulhamid abbas ni obìnrin kan wá mọ́ kí lóyún nàbàṣà sálàm obìnrin ntí òǹgò tí ìrírú obìnrin tó fáyìn torú obìnrin yìí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa máa ń tètè dé mọ́sálásí nínú àwọn sọ̀hábà wọ́n yà á gba bíi sáfù wájú lọ kọ́mọ̀ jẹ́ pé wọ́n máa rí obìnrin kọ́mọ̀ jẹ́ fìtínà fún ẹ lórí irun. àwọn kan wà máa dọ́gbọ́n pẹ́ dé tí ànábì bá ti wá rúkú àwọn olórúkú pẹ̀lú ànábì láti bi ìgbún ọ wọn wọ́n wà dọ́gbọ́n máa yọjú wo obìnrin yẹn lẹ́yìn eléyìí wọ́n ń jí wa wípé tó bá jẹ́ wípé obìnrin ò ní í síjú lẹ̀ ni ǹjẹ́ yẹ kí àwọn sọ̀hábà kan kí wọ́n máa rí ojú obìnrin láàfin wá padà wípé ìsíjú obìnrin nùrùn ó yàtọ̀ sí ojú rẹ̀ nígbà tí ó sí nùrùn ojú obìnrin ìhòhò ni nígbà tí ó bá sí nínú òrun tí bá ń bẹ nínú òrun yóò sì fún Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tó wáyé pé fìtínà bá lè wá lórí rẹ̀ yóò sì ilẹ̀ ṣùgbọ́n bàbá bá ní wọ́n náà bá àlèlè rí i pé tó wáyé pé fìtínà wà lórí rẹ̀ ó yẹ kí obìnrin ò sí ó yẹ kó bo ojú rẹ̀ ṣùgbọ́n kó bo ojú yìí là ẹni tí abúlé ibùdó àbá sì ń sọ̀rọ̀ ń pa òun ọ̀mà páwọn èèyàn ń wo òun tí tó fi adi pé ọlọ́run wá stamp ọ̀rọ̀ látòkè tí fi wá ń sọ wípé wàlà kọ́dí alimnani mustaqdimina minkum wàlà kọ́dí alimnani mustakhirin ee àti àmà àwọn tí ń tètè ń dé mọ́sálásí nù yín tí wọ́n sì ń sá lọ sí sáfù wájú wọ́n mọ̀ bá kó ìnira bẹ́sìn ara wọn wọ́n mọ̀ bá ba ìjọsìn wọn jẹ́ a sì mọ àwọn tí wọ́n mọ̀ mọ̀ ń pẹ́ dé wọ́n lè wà ń sáfù ẹ̀yìn láti lè bá a máa yọ obìnrin wò lórí ọ̀rọ̀ kan tí àwọn àfáà fi túmọ̀ aya yìí eléyìí wájú àti tìtaratara lọ sí wípé gbogbo àwọn àfáàfin kí ò pátá gbogbo wọn ní ń pẹnu pọ̀ wípé obìnrin yóò sì ju rẹ̀ tí bá ń kírun yóò sì sí àtẹ́lẹwọ́ rẹ̀ wọ́n sì ń sọ pé nínú òórùn lélẹ́yìí o tọ́ba ti yàtọ̀ sí ìgbà tí ọba ti kú òun òórùn a jẹ́ wípé awúrọ́tò fi nádọ́rù nìyẹn ojú yìí kèé se nǹkan tẹ́nìkan lè máa bá rí máa yàfẹ́ rẹ̀ ó ti di òpadà àfìgbà tó bá wà nù ọ̀run fún Allah subhanahu wa ta'ala tẹ́lẹ̀ ìbá wa clear báyìí yóò jà wá mọ̀ wípé tí obìnrin bá wá ń kírun níbi tí àwọn ọkùnrin àjòjì tí wọn èsè lẹ́tọ̀ọ́ rẹ̀ bá ti lè rí gẹ́bí àti ń kọ́ mọ́sáàsì wà káàkiri ní ìsìn àtọ̀pọ̀ mọ́sáàsì mi tí ò ní gàgà obìnrin ó bojú rẹ̀ ń bẹ̀ kò ní jẹ́ kí ọkùnrin àjòjì tọ́jú rà ta kórí òun nítorí pé tá a bá padà sínú riwaya abdulayi bin abbas radiyallahu ta'ala anhu yóò jẹ́ àmọ́ wípé obìnrin kọ̀mọ̀pẹ̀ ń wò ń tiẹ̀ torí pé àwọn sàrásàrò ń gẹ́gẹ́ bó ṣe hadithi umar bin khattab àwọn sàrásàrò ń pè àwọn sàhábà ń jọkàn pé a ah, ìbá sì da o ká yọ ẹnu ọ̀nà kan lẹ̀ fáwọn obìnrin káwọn ọmọ dábẹ̀ gbà wọlé lọ́nà èèyàn mọ́sálásí ọ̀dọ̀ ah, abẹ́ láti sọ́tà mùsàlámù ti sọ ibẹ̀ làwọn obìnrin wá ń gbà wọ mọ́sálásí láti ọjọ́ nsire umaru ọwọ́ ọpọ́ mbẹ́mbẹ́ tánà bí fi ń sọ̀rọ̀ yẹn kò sí burúkú tó lè wá sí mọ́sálásí òru ni o eléyìí jẹ́ mọ̀ pé àwọn obìnrin kírun lẹ́yìn lẹ́yìn tó yàtọ̀ sí bí ọ̀dọ̀ àwọn ọkùnrin wa obìnrin ó sì mà wàhálà Allah subhanahu wa ta'ala tó tú àṣírí àwọn tí ń yọ ọ́ wò láti sánmà òun náà ni ìbá tú àṣírí ká pé àárẹ̀ kan náà bá ń bẹ lẹ́mìí tiẹ̀ ṣùgbọ́n a fẹ́ pàkíyèsí wa alọ́sọ̀rọ̀ abánisàn àbáwa albanilẹ̀sàn olórí pípọ̀ sì bá ní lékún ìkẹ́ wọn nígbà tí wọ́n ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà ibi tí wọ́n lọ òun náà ni wípé obìnrin lè sí ojú rẹ̀ ntí bàbá ta fẹ́ kí wọ́n fi kún àlámọ́rí táwọn ò fi kún níbẹ̀ yẹn tọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ fi fẹ́ sí wọn gbọ́ ni wípé àwòrán fi sọ láti ni àwọn àfáàn sọ wípé ojú obìnrin kìí ṣe ìhòhò láàrin òun àtọlọ́run rẹ̀ nígbà tí bá ń kírun fáwọn aṣọ àtàrà tí ibi tọkùnrin àjòjì ò ti ní rí torí pé yóò ní ìdí àti iwájú orí rẹ̀ kanlẹ̀ mọ imú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà rabbi abbas bí àwọn sàmì ṣe pa wá láṣẹ pé bí àwọn sọ ní kò wọ́n máa fi orí balẹ̀ nìyẹn eléyìí wá ní ó jẹ́ àmọ́ wípé imaamu ahmed tó jẹ́ imaamu hadithin rahimahullah rahmatan wasi'a wọ́n ní obìnrin ọlẹ́tọ́ àti sí ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ lórí irun lókùrúgbà tí ọkùnrin àjòjì ọba ní rí kọ́dà tọkùnrin àjòjì ọba rí téèmé kanna rẹ̀ ní òhù tí ò gbọdọ̀ sékìndì tí ò gbọdọ̀ sílẹ̀ nínú ọ̀run eléyìí wá jẹ́ àmọ̀ pé àṣẹ ìpìlẹ̀ gan ni fóbìn kó síjú tiẹ̀ láàrin àtọ́lọ́wọ́n bàtà sọ̀tà láti bá ń kírun fún un kó sì sí ọwọ́ rẹ̀ ṣùgbọ́n tákùnrin àjòjì ọba ti bá wà ń bẹ̀ ọ gbọ́dọ̀ bo ojúmọ́ ọwọ́ rẹ̀ eléyìí gangan ni ìpìlẹ̀ fún díẹ̀ yìí inshallah rahman tó bá tún ti di ní ọ̀la á tún tẹ̀síwájú lórí ẹ̀rí àwọn tí wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ síjú lẹ́wọ̀ kọ́rọ̀ kò gbọdọ̀ sí ọwọ́ rẹ̀ náà lé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí àwọn stars wa kọ́nà balẹ̀ kọ́lá kó bá ní sanwó ní ẹ̀sùn lórí inshallah àwọn tó máa bá ní tẹ̀síwájú tó bá tún di ní ọ̀la pẹ̀lú ìyọ̀dá láwọn ní àárọ̀ tòní gẹ́gẹ́ bá ti sọ fún wa àwọn dọ́kítúrù wa abdulwahab ẹlẹ́sìn wọ́n ń bọ̀ wá sí ìyànà bódìjà central mosque láti wá bá ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òwò ṣíṣe irú òwò lówó láti lè ṣe aago mọ́kànlá ni gbogbo wa kí a wá bẹ̀ kọ́nà balẹ̀ kọ́lá kó wa tá a bá ń bọ̀ láti ìwó road káwọkọ̀ tí lọ sí ọjọ́ kásọ̀ka ní yànnà bóríjà káfùnà sí òdì kejì kálà ń lọ sí masalasi inshallah àárí wa ń bẹ̀. bákan náà tó wá tún di ìjọ wednesday tí ń ṣe ọdún twenty three àwọn sasuwa habibullahi edewi àwọn náà wà láti ìlú ẹdẹ wá sí ìlú ìbàdàn ní yànnà bóríjà central mosque ní dídí aago mọ́kànlá bákan náà láti wá ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ní orí agbọ́nrin tá a mọ̀ sí ateklid kí ni ìdájọ́ ẹ̀sìn lórí mímọ́ kọ́sẹ̀ láìlẹ́rìí kọ́lọ̀bàlẹ́kọ́lá kí ọ̀sẹ̀ nìkọ̀ọ̀kan ní ẹ̀sùn lóore. bákan náà gbogbo àwa tí à ń béèrè nípa kíṣẹ́ ti wa ní last year tí a ṣe ní Ramadan tó lọ pẹ̀lú ìyọ̀nda tó lọ́run tá a bá Central Mosque kí a béèrè so wọn ó wà lárọ̀ọ́wọ́tó wa ní ibẹ̀ inshàlá wọn ó jẹ́ kí a rí kẹsẹ̀tì náà fáwọn àtàbá fẹ́ rà àtàbá ní béèrè tí ó bá rú wa lójú àbáwọn nǹkan míì tàbá fẹ́ béèrè lórí àwọn prógámù wa ká máa pàṣẹ lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero seven zero sixty six fifty five seventy thirty six bákan náà zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tá a jọ wà nínú ilé agbára nídàájí tòní ṣéwà ismail ẹrú àlá àjọwànbí náà ni ṣéwà brazak arúgbó suna ọbẹ̀ pẹ̀lú wa ẹni tó ń tẹ́bọ́tì ni afawa badmus ẹni pẹ̀lú tó darí ètò suleiman ibrahim abu ibrahim ẹ̀sà òkè wasalaamualeykum wa rahmatulahi